إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أدعو قفنا لهم وضع مطريك يولون أتيجير فون النبي محمد gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ mọ́bẹ́lọ́n kò fi kẹ́ẹ̀tì mọ́tọ́rọ̀ yìí kò fi kárí gbogbo wọn eléyìí ni àlàyé tí mo fẹ́ ṣe ní òní tó ń jẹ́ ọjọ́ òru kejì nínú oṣù belhijjah ní 1444 tó ń ṣe déédéé thirty alẹ́ thirty june 19 in 2024 so mo fẹ́ ṣàlàyé. Ah, qarar tí ó jáde láti ọ̀dọ̀ ah, muwassasatu ad-din an-nasiha bid-da'wa ní Ìlọrin lórí ọ̀rọ̀ jabata phase two tí ó di awuyewuye ní àwùjọ wa àmọ́ síwájú kí n tó bẹ̀rẹ̀ àlàyé ọ̀rọ̀ náà ah, Ummuna Aisha radiyallahu anha wọ́n sọ pé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó bá dìde lóru tí ó bá ń yan nàfílà àdúrà tí anábì máa ń ṣe òun náà ni èmi náà fi bẹ̀rẹ̀ اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون احدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم عائشة رضي الله عنها ونيا نبي من بلون كيولون ودا جبريل ودا ميكائيل ودا إسرافيل ودا فمات لله عالم الغيب والشهادة ولو من تقام ولو من كتوها الله أكبر أنت تحكم بين عبادك ولو ونوادجو láàrin àwọn ẹrú rẹ̀ fi máa kí wọ́n fi yakhtalifun lórí nǹkan tó bá ń ṣe fàǹfà torí kódúró rẹ̀ ó yé wọ́n náà ìdánilẹ́yìn náà ó sì yé àwa tí à ń fa ọ̀rọ̀ láàrin ara wa ihdini lima ikhtalafa fihi min al-haqq tó ń tà ń ṣe fàǹfà láàrin ara wa yìí bí tó bá jẹ́ òdodo ní kí ọlọ́run kò gbé ẹsẹ̀ mi sí o bí idnika pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ ọlọ́run innaka tahdi man tasha'u ila siratin mustaqim wọ́n ló máa ń fi ẹni tó bá fẹ́ ló máa fi ń mọ̀nà sí ojú ọ̀nà tọ́tọ́ kí ọlọ́run kó ṣàfi ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá sí ojú ọ̀nà tí ó tọ́ gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe nípa ọ̀rọ̀ àdínù nàṣìhà ọ̀rọ̀ yìí so ohun tí ó jẹ́ kí n fẹ́ sọ ni pé ta'khirul bayan inda al-hajja aw an ìwọ ni kíyìn ó rí i pé ó yẹ kíyìn ó ṣàlàyé nǹkan kan kíyìn wá lọ́ra láti ṣàlàyé yẹn ṣé wàá rí inú mi dùn bí ọ̀rọ̀ yìí ṣe rí tó látara pé Ìlọrin tí mo ti pe Ìlọrin pé Ìlọrin ń dààmú ọ̀pọ̀lọpọ̀ wa ẹ wàá rí bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ẹ rí nìsín torí àwọn nǹkan tó ń jẹ́ àlàyé tó clear tí ò rújú ó ń bẹ lórí àwọn tó yàtọ̀ sí ti àdúnà sí àgbéjáde yìí o lódodo òun ni pé ìgbà tí mo ṣe ọ́díò yẹn so tí mo ṣe tán mo sẹ́ndẹ̀ sí ustaz Ajikobi mo sẹ́ndẹ̀ sí ustaz oníwèrèdè mo sẹ́ndẹ̀ sí ustaz Najimuddin Lare Mahmood so ohun tó fa reason tí mo fi sọ̀rọ̀ yìí gangan wọ́n ní pé àbá nǹkan tá à ń bá fínra nílọrin tí gbogbo yín náà lẹ sì rí pé ẹ̀ ń bá fínra gbogbo yín lẹ rí sobi ìdìnnìlà yín sì máa mú ẹ̀rí wá pé ẹ̀yin náà ẹ sọ sí i kódà bó wá ṣe pé ẹ bá ń sọ pé orúkọ lẹ́ẹ̀fẹ́ ẹ wá lẹ́nu yín kò ní tì ẹ mọ̀ tako ipe ẹ àtòkọ gan àti kò ṣorúkọ pé kò sí ìtì òmùbẹ́ẹ̀ tòbí ìnìlà ń sì mú àlàyé rẹ̀ wá so àmọ́ nǹkan tí mo kọ́ fẹ́ ṣe lálàyé ni pé ọ̀rọ̀ mi clear wípé nítorí mi ṣàlàyé ọ̀rọ̀ yẹn ni pé ìgbà tí Dr. Fordel sọ̀rọ̀ tí wọ́n ṣàlàyé pé ah jabata phase two ó wà nílọrin wọ́n ti sọ àwọn àwọn sọfáàtì àwọn ìròyìn lérí tí wọ́n rí tán fi sọ pé jàbàtà fi tú wà ń so ọmọ ìyá mi nàìjíríà láre so àwọn wá jáde bọ́ta wọ́n wá takò ọ̀rọ̀ yẹn so àwọn jáde lórí Facebook ni àmọ́ àfáà ìfúntàbí ní wíìdìdì àwọn ọ̀jáde lórí Facebook orí gúrùpù tá a wà náà làwọn ti jáde bọ́ta so làwọn ti sọ̀rọ̀. So, ìgbà táwọn sọ̀rọ̀ tán máa pílé ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni o sọ àfáàlárí tó ń sọ ọ̀rọ̀ tí wọ́n sọ lórí Facebook yẹn lẹ́yìn ìgbà tán sọ̀rọ̀ yẹn tán Imam Kamarudin takò wọ́n gbogbo ẹni máa pílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi ṣe àlàyé ọ̀rọ̀ yìí tó kò fi lè clear pé ṣé ọ̀rọ̀ yìí tí mo sọ ṣé mo parọ́ mọ́ yín ni àbí ìparọ́ mọ́ yín wàlọ́ọ̀hì A àìmọye ìgbàlájọ́ máa ń sọ ege mo se ka yẹn ike àá ìwà jàbàtà fi stúlẹ̀ léyìí ní àtàfà ajíkòbí sọ mo tún mẹ́ǹtì nìyẹn èmi atafa ìdàsókè sọ so bẹ́ẹ̀ náà ni ìmọ̀mù náà ẹ gbọ́ gbogbo ẹ̀ so lori media lori group ti ti discuss gangan ti awa ti a àdínù nàṣíhà so ìbẹ̀rẹ̀ ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo ní ó ṣẹlẹ̀ yìí so ẹ máa gbọ́ títí afá Najimudeen Lanre so ní àkọ́kọ́ so kẹgbọ́. tó fún wọn pé tó ìgbàmọ́ àbábábá di ìgbọ́jọba ṣèkúnà oníwèrèdè lórí àwọn àlàyé tí ẹ ṣe wà ní máàkù kọ́líbánu wà kọ́líbánu. tí bá lè rọrùn gan-an kọ́bílà àwọn ìdílé adáhà gan láti lọ rí wọn lọ́kànnà àṣán tí ààyè bá wà bẹ́ẹ̀ láti lọ rí gẹ́gẹ́ bí ìmọ̀ àṣàṣà nítorí pé pẹ̀lú kẹ́hìn tí ẹ sẹ́ẹ̀dì kan yìí ga èmi náà padà rí lórí Facebook tí ó sáà dìgbà ní jùmọ̀ àṣàkọ in fact afa kim kutubi ọ̀nà ṣí ààrẹ mo bẹ̀bí ọgbẹ́tò ní Ìlọrin o àwọn òní tó jọba yìí tó bá wá wà ẹ dákọ wọn fún wa àwa gan la kọ́kọ́ gbógun ti ìtọjọba yẹn ṣùgbọ́n kínní ìfẹ́ máa ń rùn bí ẹni pé a fẹ́ sọ dáwà sàlàfíà di tìyàsà ẹni tẹ́mi bá ti ń fẹ́ràn kó máa fẹ́ràn ẹni tẹ́mi náà bá ti ń fẹ́ ẹni tẹ́mi bá dẹ̀ ti fẹ́ olùkàgọ́ náà máa èdè sí ẹni tẹ́mi náà bá ti fẹ́ ẹ̀ṣàlà ọ̀pẹ̀rẹ̀ ẹ̀kejì ká máa ṣe ìsìntọ́kùn ìyà àmàgbé ọ̀rọ̀ àwọn lọ gbé fún nítorí ẹ nínú àwọn ẹgbẹ́ bíi tẹ́yìn olùmọ̀ fi ṣàlàyé fún wa ẹni tó pàṣẹ fọ́tíwọ́ wo kí ni ìṣẹ̀lẹ̀ nílùú kò tó kò tó pàṣẹ fọ́tíwọ́ tó ṣe mọ̀rọ̀ à ìdí ìṣẹ̀lẹ̀ nílùú. ó lè jẹ́ gẹ́gẹ́ bí dáhùn náà lọ́nà kẹ́lẹ́ bàlágà ni wọ́n jẹ́ iṣẹ́ yìí náà ṣe rí iṣẹ́ ìṣẹ́sọ̀ tó ti wà nílùú kí ni wọn. so ṣé kábàárù sí kọ̀ náà nìyẹn labaru siku abaru siku aranta ń paru aranti ń dá wa lálẹ́ nẹ̀ ṣé abaru siku náà ni bàyẹ̀ ẹni tó wá bá wọn níṣì tí wọ́n máa ti ń ṣẹlẹ̀ ńlọrin torí pé kì í ṣe àwa tá a wà ńlọrin làbí wọn kó ẹsẹ̀ yìí kì í ṣe àwa tá a wà ńlọrin làbí wọn kó ẹsẹ̀ yìí. so nígbà tí wọ́n dẹ̀ wá gba gba question kí abaru abaru siku náà ni ẹ̀ tó fún wọn pé tó ìgbà wà bá bá bá ní ìlọrin táwọn náà dẹ̀ fi gbé pásítọ̀ àti wáyé jáde. ara àwọn nka nídìí láti iron logic ń tẹnu bọ́ bẹ́ẹ̀ ń wò abárùsíkọ́ ara program abárùsíkọ́ nìyẹn àwọn náà ti gbọ́ ní balaga torí pé ní túmọ̀ ìpèkè sáwọn náà rí àbí tó ti dájú lẹ́gìn àwọn máa ń wulẹ̀ sọ̀rọ̀ púpọ̀ torí inú tiẹ̀ ń ni torí irú àwọn pàtìpàtì báyìí kì í mọ tètè ń bì mí nù lóṣooṣù kí n ló kàn because eh, àwọn ló yẹ kí ara àwọn àgbàlagbà tó yẹ kí a máa wá kọ̀rọ̀ bá in fact èmi rí mo sì ń fura kí mọ́kàtí sọ jasna wọ́n ti ń fi sí ọ̀dọ̀ àwọn ààrẹ èkó àtàwọn tó bá rí bẹ́ẹ̀ nílọrin náà sọ sọ sọ pé táwọn bá ti sọ so èyàn lè èyàn lè ṣe jẹ́ adájọ́ pẹ̀lú eléyìí táwọn méjì bá ń jọ ń fa nǹkan ẹni tó bá da ọ̀bọ̀dọ̀ fi sẹ́gbẹ̀ẹ́ kan so ká má wulẹ̀ sí mujamala àmọ́ ti ìtìlọrin bọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí o ẹni tí àwọn ará ìkó ń sọ ìlànà náà ń dùn náà dólé lórí ègéèsì tá ara lọrin dó àfẹni tí ò bá sí dó pẹ̀lú wa ń lọrin tó ìgbé àwọn ìkó ló ń wà lóyà kù àbí tó bá sì ń fira rẹ̀ pamọ́ tí ò fira rẹ̀ hàn pé tó mo wà pẹ̀lú ìkó ọmọ wà pẹ̀lú ìlọrin lórí mọ́sálà tí ń ṣẹlẹ̀ yìí so èyí táwọn ìtumọ̀ rẹ̀ náà ni pé tí ibi táwọn ará èkó ń lọ ni wọ́n ń lọ fatiwa yẹn dẹ̀ sú tí wọ́n náà ló jẹ́ káwọn ará èkó náà tètè máa ṣe iná ṣúrò rẹ̀. àwọn oúnjẹ àwọn táwọn sọ àwọn táwọn sọ̀rọ̀ nípa alábí èyí amóhùn lè máa tara wa èyí ò lè máa pẹ̀fọ́ fún wa lórí ẹran bíi tá a bá dé yìí ojú kọ̀ǹkọ̀ sì jojú kò jojú ọ̀pọ̀lọ kó bìnnà làwọn náà lọ sọ aláṣejù ni wá jàbàtà fi sùn ní gbàgbà àtàwọn ànọrin yẹn kódà àtẹni tí ó sọ̀rọ̀ nù wá náà jàbàtà fi sùn náà lòun náà báyìí torí pé àìsọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ nù wá náà ìtumọ̀ yẹn ni kò faramọ́ ní káwọn tó ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ so kámọ́ ò lè dọ́gbọ́n gbogbo ànlọrin ni jàbàtà fi sùn lókè wà tó o bá ti ṣe tí ibi táwọn ará èkó ń lọ ẹ ọlọ́run fún yín

òun ni pé kò sí ti ń jẹ́ jabata phase two wípé dókítà ti fi sí àdó àwọn ará èkó ni náà fi sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ iṣẹ́ ti rí báwọn níwàá àfọwọ́n wúdìdì náà ti sọ orú ẹ̀ náà nínú mẹ̀jọ̀mọ́ àyẹn so wọ́n á fẹ́ kẹ́ ẹ gbọ́ títí ẹlòmíín náà Imam Komarudin ní táwọn sọ rẹ́spọ́ǹdì wọn tó wá ṣe pé mi ní bá wọn ń parọ́ ṣe mọ̀ pé in tí àfàláre sọ yìí ó ṣe déédéé tí mo ní wọ́n sọ náà nìyẹn pé ọ̀rọ̀ ń yà mí lẹ́nu ọ̀rọ̀ ń yà mí lẹ́nu níta kọ sórí Facebook náà wọ́n tó ń sọ jáde yìí so mo lọ́rọ̀ ń yà mí lẹ́nu ìpè torí mi àti wọn náà jọ ní àwọn ọ̀rọ̀ tá a jọ sọ rẹ̀kẹ̀tẹ̀ so lérí irú àwọn ọ̀rọ̀ yìí kọ́lọ́mù ṣàfihàn fún wa náà ẹ jẹ́ kí n play títí Imam Kamarudin kẹ́ mọ́ wo response wọn lérí ọ̀rọ̀ àfọ̀húnwérèdè àti àfàlànrè nǹkan tí wọ́n wí àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ó ṣe jàbàtà phase two àbí kò ṣe jàbàtà phase two ṣé èmi bá wọn ń parọ́ ní ìsìn ẹwà rè bí Ìlọrin bá ẹni tí Ìlọrin ń ṣe nínú wa ní ìsìn ẹwà rè so you can play ọ̀rọ̀ títí ìmọ̀mù náà ni. òye kìíní tí wọ́n bá lo jàbàtà phase two wáyé pé ń bi ibi tọ́rọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ní eh, àtọ̀rọ̀ eh, eh, afọ́n orí ìdúnmọ̀ mo fẹ́ kọ́mẹ́ntì gbogbo. Èyí mi jẹ́ ń pa àwọn kìíní ẹ̀rọ yìí lọ́ta. Èyí tí mo sẹ́ǹdì lẹ́ẹ̀kan tí wọ́n gbé tí mo wà tí mo ń sáré òfin ní tí mo ń wé tó jà ní ìjọba sáré sí. Ọ̀sẹ̀ mọ́ lẹ́yìn mo sì ọ̀rọ̀ yìí méjì lèmi kàn fẹ́ ṣe tàríkì lé lórí pàápàá jọ nípa ọ̀rọ̀ àbíkíní ọ̀pọ̀ fọ́ọ̀dì tí wọ́n tí wọ́n nà ṣára káàkiri. Ewé àwọn àbáwọn sọ pé láàmù ṣáhátá ilẹ̀ ìsìlá. Dáàbá wo pé jàbàtí àsáníyà ó dé nìsín. ẹ̀yìn kí ni wọ́n sì gbà lérò tí wọ́n fi ṣe ìtẹ́rẹ káwò nùfà èmi ò káàmà wo pé àrékùkà àrékùkà ọ̀rọ̀ lílé yìí tí wọ́n sọ ṣé nǹkan yẹn yàǹtọ́bìkù aláhàwùlà àbíkù àyàǹtọ́bìkù àlẹ́ ìkókó nìyẹn ẹ̀yìn láàrin wọn àti láàrin wọn tí ó ti yàtọ̀ ni àwọn ìtí ni ṣùgbọ́n di àná di gòlá tó tẹ̀ bíi tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. mi ò mọ táwọn ọmọ sọra wọn tó fọ táwọn afá ayé tó bá sọ tó ìta péjì ìpín àwọn àtẹ̀rẹ̀ kó nù àwọn ni mọ̀tẹ́ ń fà láàrin àwọn ni tí wọ́n wà láàrin ara wọn nìyẹn ọ̀yọ́ ọ̀rọ̀ tá ti aré èkó kọ́ lé léyìí pẹ̀lú àfẹ́jìgbò ṣé tí wọ́n sì kà yí nìsín ṣé ó ní ṣe pẹ̀lú àfẹ́jìgbò ni. ẹ ṣé wàá ní ṣe pẹ̀lú tó rẹ pé mùsọ́láwò táwọn ayé kò rí pé dáhùn bá gbà lérò pẹ̀lú pé jàbàtí ẹlẹ́gẹ̀ẹ́jàbàtí àṣà ní àbíkíní kan dáhùn bá gbà lérò pẹ̀lú ẹ ẹgbọ́n gbà lérò pé àwọn jẹ́ bá ti bàdá alábí náà ni tí wọ́n nìyẹn ká mọ̀ mọ́ tí ò ṣera wọn ká mọ̀ mọ́ jẹ́ pọ̀ mọ́ra wọn lọ́rọ̀ dáa ìtara gbà lérò ní alẹ́rìn làwọn sì kọ́ wọn kàn sọ pé jàbàtí ẹlẹ́kejì lásán kí ló dé tí fi sọ bẹ́ẹ̀ nísìnyí tí wọ́n sọ yìí só rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ òun lè ká ti sẹ́tọ̀ náà owó gan ni ká ti sẹ́tọ̀ ṣùgbọ́n ká sọ pé gbá àwọn mi ò rí sí mi ò rí sí gbogbo yẹn o ìtí wọ́n sọ ní rísì tí ó sì fi sọ nì tẹ́tì náà yóò wá rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ ń gẹ́gẹ́ la gbọ́dọ̀ anílẹ̀ká náà kọ́ṣà ká má wulẹ̀ máa sọ ọ̀rọ̀ mọ́ àwọn aréèkó kò sáré èkó rárá tó fi yé nìsín èmi tẹ́mi sì tó lé lérí o kò dé nìsín gbogbo àwọn sọ̀rọ̀ áfíkọ̀ mọ̀ sọ̀rọ̀ áfíkọ̀ nǹkan kan mọ́ra wọn kò fi yé nìsín sígbà àwọn kan ti fi skúlẹ̀ ní Unilorin wọ́n pọ̀ Unilorin lágbo táǹkẹ̀ yẹn Unilorin yẹn tí wọ́n pọ̀ ńbẹ̀ ẹ̀yìn mọ̀ wọ́n jẹ́ mi ò èmi ẹ̀kọ́ kan débi bá kàn ta sí mi létí ni mi ò wó mi létí kan tó àfààrà iná ní ti ẹ̀yìn náà lọ sọ pé àwọn tó ń sọ pé àfàà méjì náà ló wà ń lọ ni tẹ́lá yẹn lẹ sọ̀rọ̀ yẹn àfẹ́jìgbò àtàbà àpòpọ̀ àbí àfitalẹ̀ àfẹ́jù àbá àpò àfitalẹ̀ ni wọ́n pè lójú yìí náà lẹ́ni wọ́n ti ń sọ náà kí ni ìtumọ̀ gbogbo tí ibi tí dókítà sọ náà ni àbíká kà máa ẹ̀dá ìfẹ́fẹ́ kápọ̀ ṣe mùjámọ́lá o ọ̀lá ìfẹ́ kápọ̀ ṣe mùjámọ́lá ara ìtọ́ bá jòdò dòrò ká sọ náà tọ́ bá jòdò dòrò ká sọ ọjọ́jú náà fi ń pa èèyàn méjì pé onísúnà ààrẹ tẹ́ lè gbọ́rọ̀ wọn ni kí ni ìtumọ̀ àwọn yòókù wọn ti bàjá àwọn pé sáfà mà àtẹ́bí lè rọ yìí lọ́rin yíwa yìí náà ni àbí lọ́rin wàyí kọ́ ni kí á máa ṣe kíní sí ìní ọ̀fẹ́ ká máa ṣe kíní tó bá jòdò ká sọ nítorí bá rò pé ìgbésẹ̀ tí yẹn bá ti lílẹ̀ ní kéyìí ó ṣe gbogbo tí wọ́n sọ yé mi orí tí gbogbo àwọn tí wọ́n sọ kò sí ní tó

ṣé alkílù alkọ́là ni ò sí lára wọn ni èwo ni ò sí ń bẹ̀ tàbí alùwàídù fi eh, kí ni ọjọ́ sọ kí ni eh, eh, kí ni ó ń pè olúwu wọn nípa tẹ̀bí ni ò sí ń ìmọ̀ lójútì ìmọ̀ lásà ṣe bí níjọ mọ́dé ìgbẹ̀rún náà ni àfáà kí ni gbajú tí ó mú níbi táàrin táàrin tí wọ́n lérí àṣàrí jagunmẹ̀ tí wọ́n á ní kún obìnrin tí wọ́n bá délé olójòkú tó dáa di tí a tún nìkan ẹ̀kan bẹ́ẹ̀ wọ́n fi béèrè kò jẹ̀nà síbẹ̀ tí bẹ́ẹ̀ láàrin rí ọmọ olójòkú yẹn bẹ́ẹ̀ kọ́dà ó kájú ìgbà tí ò ráwọn yìí tí wọ́n jọ mo rí èèmọ́ rí gbọ́mọ nke mí lẹ́yìn kí àwọn bọ́dà nke bọ́dà kankan ní tẹ́ńjọ́ òní ó sáré pé òun ò tiẹ̀ sí kíní ẹ̀ á nínú àrà sùtì létà mo rí i tó ah. wọn àti òkú àjọ òní kò àwọn gbogbo tó wọn ẹ máa sọ pé tí ò kò sí farabalẹ̀ kò sẹ́kọ̀ọ́ kò sí hikima kò sí nǹkankan ṣe àtàdírù mi ní ulama ìsúnà sọ wọ́n láti pé kò sí ìjọra lára wọn ni èmi ò mọ bẹ́ẹ̀ ní ṣèpẹ́ lápọ̀ ẹ̀ tún ẹ mo fẹ́ kẹ́ tó gba rọrùn kẹ́ padà sẹ́yìn kẹ́ wo tí ń ṣẹlẹ̀ ìyá sọ pé kò sí lára wọn ẹ má jà fi dúdú pé gbogbo pa fún ara wọn kò mi ò rí gbogbo kíní yìí yàrá ìwé kíní tí wọ́n bá lo jàbàdá fi sùn wáyé pé ń bi ibi tọ́rọ̀ bá wà nùtọ̀ àwọn bá wọn ṣe wà wọ́n rò pé kò sí láì ń bẹ̀ ni kò sì túmọ̀ sí pé bóyá tí àwọn ayé ìkólókìní kan lò kò lè bí orí ìkọjọ́ rárá ìtàwọn gbọ́ tí wọ́n sì gbọ́ yìí èmi ń tèmi o èmi ò rí tó gúnlẹ̀ yìí sì ń bẹ lára wọn tí wọ́n bẹ lẹ̀ yìí dáadáa ah. dáadáa ń bẹ lára wọn ah, ẹ̀rọ àwọn yá sòdodo ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjà ìrẹsọ pé kìnnìkò sí kò sí tí hmm. wọ́n ní kí lápẹ̀ gbogbo yìí ti ń ṣẹlẹ̀ táyì gbogbo yìí ti ń ṣẹlẹ̀. ìjọba hmm. ṣe dòrò fúnra wọn. Assalamu alaikum. Ah. ṣé nkàlùkù ti gbọ́ báyìí fẹ́ni tó jẹ́ rọ̀ís rọ̀ísì àdínú nàṣíhà imam kọ̀ọ̀dé náà lè gbọ́rọ̀ wọn yẹn sẹ́dàkù ṣé èmi ni wá ń parọ́ nìsín ni àbí ọ̀rọ̀ tí mo plé yìí ní ń parọ́ àbí àdínú nàṣíhà ni wọ́n parọ́ pẹ̀lú kọ̀rọ́ọ̀rù wọn tó ń gbé jáde torí kọ̀rọ́ọ̀rù wọn ó yẹ kó ṣe déédé àwọn nǹkan tí ń bẹ nínú yìí so n tí ìmọ̀mù sọ yìí ṣé ìmọ̀mù wa tako kọ̀rọ́ọ̀rù wọn nìsín ni àbí wọ́n ti padà lọ lè rúnra wọn wọ́n ti wọn ẹ ti wá fi Ìlọrin bọ́ ẹ ti gbé ní tẹfẹ́ gbé jáde jáde so àmọ́ ọlọ́run ọba tó ṣe pé òun ni ó máa ń fún ibi tó bá fẹ́ ti ní òdodo yà jáde tí ó jẹ jáde tí ó sì fi ìdí òdodo yẹn múlẹ̀ òun ló jẹ́ kí gbogbo tó ti jáde lẹ́nu yín yìí kó jẹ́ nǹkan tí ó wà musajjal ṣe mọ̀ pé tó apélé yorùbá wà musajjal ní ìsìn iṣẹ́ pé mo dáràn lọ́dọ̀ àwọn èèyàn ẹ́ ẹ̀ńtájọ́ sọ̀rọ̀ sùhánù ìmọ̀pọ̀rọ̀ ti di báyìí ní abúlé ayé wàláhì ìmọ̀pẹ́lẹ̀ ayé ti fẹ́lẹ́ tó báyìí ah mọ̀páyé fẹ́lẹ́ o àmọ́ mọ̀pó tó fẹ́lẹ́ tó yìí sọlọ́mùṣáà ṣe àánú fún wa ṣé wá rí gbogbo ọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí ẹ rí i pé ìmáàmù takò afálà rẹ̀ ìmáàmù takò afóńwúrèdè àwọn méjì tí wọ́n takò Dr. Fordel ìmáàmù wa fi rìnlẹ̀ pé ṣé gbogbo tí Dr. Fordel wí tí kò sí lára wọn ni alugolowo fi tẹ̀bùdẹ́ alibazaha yẹn ni pé àṣejù níbi mọ́ bàdá àyàn bákan náà àṣà ìmáàmù fi rìnlẹ̀ tí ń bẹ lára wọn àṣà ń bẹ lára wọn ìṣe pé ẹ jìnà sí gbogbo àfáà tí ìbá ti ṣe gbogbo àwọn àfáà súnà wọ́n tó lọ nípa àfáà méjì náà ní ń bẹ ńlọrin àfẹ́jìgbò àtàfà pupa so wọ́n ní àfáà méjì ti ń bẹ ńlọrin náà nìyẹn so ìmọ̀mù wa ni kí ni ìtumọ̀ tí wọ́n ń wí yẹn ṣẹ̀dákùn so torí ṣe rí mo tún fẹ́ gbé kíní kan jáde ẹ́ rí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ tún gbé jáde yìí ọ̀rọ̀ ti ti stẹ́ẹ̀fì mọ̀ pé kìí ṣe pé ọ̀dọ̀ pupa nìkan náà ló lọ̀rọ̀ yẹn ṣẹ́ má ọ wà ní ọ̀dọ̀ àwọn tí wọ́n wà lọ́dọ̀ àfi náà so àwọn ìṣesí jàbàtà phase two yìí ọ wà ń so òun náà ni wọ́n bàdá àyàn ìdúnìbẹ̀yì náà ẹ̀ríkì mo tẹnu mọ́rọ̀ yẹn. so bákan náà kan pè èdè bí pèyàn kéfì rí kódà kan sọ pé wọn ò tí ì mọ sí tẹkifíìrì ni wọn ti ń ṣe dẹ̀dẹ̀ díẹ̀ ti ń ṣe dẹ̀dẹ̀ díẹ̀ fọlọ́n kí wọ́n ṣáà ṣe àánú fún wa so mo fẹ́ gbé ìmí náà jáde fẹ́ gbé mi náà jáde tó ṣe pé a ti yọrí àmì ẹ̀wọ̀rọ̀ tí ìmọ̀mù ń ṣe lálàyé yìí ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ó clear ni òun fẹ́ kí ẹ tún tẹ́tí sí ọ̀rọ̀ mi sọ̀rọ̀ tẹ́sí mọ̀ wípé ṣé jàmọ̀tá phase two ó ń ṣẹlẹ̀ nílọrin àbí kò ṣẹlẹ̀ ṣẹ́dọ̀kan pé kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ ọ̀rọ̀ ilé yìí náà ṣẹ́dọ̀kan ẹ fi òye ẹ fi tẹ̀lé ọ̀rọ̀ yìí dáadáa o ṣe fòye tẹ̀lé ṣe fòye tẹ̀lé ṣẹ́dọ̀kan kí ọlọ́run kí wọ́n ṣá ṣe àánú rẹ̀ fún wa náà ẹ máa gbọ́. ṣe ẹni tá a bá fẹ́ ṣe sàlàfíà ká ṣe sàlàfíà tó yanjú kò ṣe pé bóyá ọmọ ará rí tí àwọn kan bọ́nu sàlàfíà táwa náà máa. gẹ́gẹ́ mo ṣe ń ṣàlàyé mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ọ́díò kan yìí náà tó ṣe pé kò kí ń ṣe àwọn ọmọ pupa àbáwọn ọmọ ti dúdú ó mm, mm. ṣe tí ó ká àwọn tí wọ́n ń tẹ̀lé àfẹ́jìgbò àwọn kẹ̀kẹ́ ni wọ́n sọ yìí ń sọ̀rọ̀ yẹn jáde tó ẹ máa gbọ́ nísìn. wákàtí jazakumullahu khairan wọn yá ọ̀nà kò mí kí n sọ kankan láti àárọ̀ torí gbogbo incident tó ṣẹlẹ̀ yẹn ọlọ́mi sí ní ìsinmi rẹ̀ tó dá lọ́tọ́ rẹ̀ ìgbé máa tó máa sọ àwọn nǹkan mi torí gẹ́gẹ́ bí náà ìbá wà mẹ́ ní ìbáṣe báyìí ìbáṣe báyìí ó ti kọjá sọ wíwà tí yẹn kan jánu ni àwọn ọmọ ìyá tí wọ́n sọ pé níbo yá à ń jánu ní fèrèdáùsì ni àti ìyá Isaac ọláì wọ́n rí ọ̀rọ̀ sọ bí nǹkan tí ọmọ ìyá mi dáadáa yìí àwọn afábùfẹ́tà tí wọ́n sọ. kò sí fọ́tún so wọ́n ní right láti sọ nǹkan sọ nǹkan kan báyìí àti gbogbo nǹkan tí o bá fi qualify ẹni wọn tí sọ nípa àwọn èèyàn àtàwọn tí ẹni tó so lórí tèmi náà mi ò rí nǹkan tí tó kódà àti àwọn afáàmìnà àtàwọn afáàmìnà mìíràn tí wọ́n ń bẹ̀ kódà kódà ń kúrò sànúwádé ọ̀rọ̀ ẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn dé lọ́dọ̀ tí mi báyìí ẹni olúwa mi ara rẹ̀ ni lórí ìmọ̀ ó ti ń dàbí wà pé ní na tọ́lọ́ mọ kí omi ìjọba sọ̀rọ̀ ń gbà a gàn pé láàrin àwọn obìnrin ẹ máa rí rẹ́sọ̀dù àwọn ẹlòmíì tó àwọn kan tó mọ̀ ń wá wípé ẹ máa tẹ̀lé àwọn afá ń tẹ̀lé àfọ́jú ẹ̀rọ ìbárí bẹ́ẹ̀ àwọn afá àti òun wá rí bẹ́ẹ̀ ńkọ́ ṣé wá ní mọ̀jù wọn lọ ní àá ẹni yìí tó ẹgbẹ́ ìwú alámọ̀kọ́lọ́ dàrún ní aláburú ni kò sí kú lórí rẹ̀ kú lórí aburú tá a mọ̀ mọ́ náà how come sai ji sai hira hira ga wannan ba ku ne wai ji ko mai na bibi ne ka to da ta ribe ne a joko àwọn èèyàn tẹ̀lé tó ń gbọ̀n dá ṣé kí ló pa jẹ̀rẹ̀tọ̀ ni ṣé kí ẹ̀yọ kámẹ́rà ẹ̀yọ kámẹ́rà kò bẹ̀ ṣe àwọn ará tó wọ́n fẹ́ kámẹ́rà rẹ̀ wọ́n rí kámẹ́rà sọ̀rọ̀ àdé voice rẹ̀ ṣe é ṣe rí voice rẹ̀ náà gé ẹ̀wọ́ olóòsàn àná wa dé náà pé olùkàlẹ̀ gbogbo ẹ̀dá kùn ìmọ̀ràn tèmi pé ní èèyàn sọ́ọ́ jókòó lé ìmọ̀ lọ. kódà ya mọ̀ ṣàkíní àbá kan tó súnmọ́ yà kan àmì nìkan lọ́dọ̀ tó súnmọ́ yà kan àmì nìkan ló bú ìjòkó kalẹ̀ kí n àsọ́jú kú tó yóò mọ̀ lọ. àlámàdé ẹ̀sìn ó ṣe kókó ìgbọ̀dọ̀ mójútó gidi gan ìwọ̀n òwò kan ní àníkan wọn ló má pèpè yẹn ẹni ya kọ́bárù tí ìbá ń gbẹ́nu àwọn èèyàn yóò pòṣì ìyá rẹ̀ pé ẹjẹ́ kí mi náà gbọ́ lọ́sẹ̀ ní kọ́bárù báyìí náà ni èèyàn ń gbọ́ ẹ̀rọ à ẹ̀yà àwọn gbọ́n kan yìí ẹ̀sùn ọlọ́ fòrí sí fún yín ẹ̀mọ́ gbọ́n kan yìí lọ. so nígbà ní márùn mú gòkè náà ah, tí ó fẹ́ da ìjìnlẹ̀ nípa yín àfẹ́ àwọn òòrùn láti lẹ̀ láti lẹ̀ èmi èmi èmi ẹ̀sùn ti mú mú rí tí ó ń kàn báyìí náà ọ̀lẹ́ because ẹni tẹ́ ẹni ọ̀gbìnrin ìdù wọ́n rá wọn sàtúnlé sí kankan so what do you expect kí ni expect lọ́dọ̀ wọn. Oh, kódà bí eh, olórí máa ń bò kó bá wà yóò gbé báyìí fún un pé ẹni yìí ò rí wọn rí ohun àwọn ẹni wọn rí wọn sí kankan so kẹ́yìn expect so tó ọkọ̀ nǹkan kó wọ́n sàfihàn dé kí ẹ̀ka sọ̀rọ̀ ní kéèyàn sórí àríyàn ìrìn ní kéèyàn mọ kí ni yóò máa bọ́ sí téèyàn àwọn ènìyàn máa jókòó tì alhamdulillah àyàn ti rí ẹ̀kọ́ kọ́ lẹ́nu àwọn abásùn náà ènìyàn máa ń lásà jẹ ènìyàn máa ń gbọ́ èyàn máa ń èyàn máa ń mọ nǹkan tí yóò máa gbọ́ sínú sínú nǹkan tí ìbáṣe gbọ́ gbọ́ sórí ọ̀láì dára lọ tó ṣàrọ̀ tẹ́ bá gbọ́ nígbà àkọ́kọ́ àti gbà kẹ́yìn ní àbúrò ọ̀láì nǹkan kó sẹ́kù sórí ẹ̀mí yẹn náà nìṣà nǹkan kan yóò sẹ́kù sóòrò ọ̀rọ̀ yẹn ni yìí ó yẹ kéèyàn wòye sí wàláì ó yẹ kéèyàn wòye sí kéèyàn kéèyàn jókòó jókòó yẹn jẹ́ kódà kó yẹ kí láwọn nature náà ti ṣe bóyá hundred years ago ẹgbẹ́ wọn tí àwọn afáàná ti kọ́ sẹ́yìn síwájú bóyá kí nínú àwọn afáàkà náà ti tú bóyá àwọn àtàgbọ́ ọlọ́lọ́wà tí wọ́n tú fún ìyẹn bá ṣe kó ti dín àkàn gbọ́dàgbọ́ tó ń bọ̀ ìyẹn fi ṣe sí ó mà tó yẹ̀ bá àbá náà mo sọ pé kódà kí yẹn wà lólódò ẹ ó ń fún yẹn pé ní kí yẹn máa ẹwọ́n lórí tó ṣẹlẹ̀ láyé ṣẹlẹ̀ wà láì nǹkan tó ń pè mí lẹ́kùn ni ò jẹ́ kí ní ń bà mí nínú jẹ́ gidi gan tẹ́lẹ̀ ní àtàwọn ọmọ ìyá àbùkù kankan ní ẹ̀yà àti ní báyìí afẹ́ ṣìlá wa gbọ́ yé tàbí kí ní a ṣìlá gbọ́ yé gan tẹ́lẹ̀ à ní conclusion kan tàbí tàbí tàbí parí tàbí parí ìjòkó yẹn àwọn sọ̀rọ̀ mi àṣetọ́ ni àwọn ọkùnrin yẹn àṣetọ́ ni ibùsùn ni wọ́n kò sí tábà yóò dé láyé ẹ́ tábà ò ní dẹ́nà kúta sílẹ̀ kàzáàbù tó wà lọ́kùnrin yẹn wọ́wọ́wọ́ sítórì tó sọ bàbá mi kọjá lọ bàbá ah. mi kọjá lọ báà náà ni ah, mo ti wá lọ síta pẹ̀lú wọn lọ lísìn ah, kíní yóò dájú lórí ní ẹ̀rọ àwọn àwọn mọ́tò igi nígbà tó wá gbọ́ yẹn abẹ́sẹ̀ kan fi rìn ni àwọn akẹ́gbà náà ń padà bọ̀ lẹ́yìn kẹ́yà afa ń pa ìyá láyà àárọ̀ wọ́n àfa wọ́n kàn á dábì sí sílẹ̀ náà nípa kàn á dábì sí sílẹ̀ náà ni. ọlọ́run sáà nù tán máa tèmi fáwọn ọmọ ìyá rẹ̀ pé ìtọ̀kùn káàbù ah, ṣé àwọn èèyàn náà tó ti gbọ́ ọ̀rọ̀ yìí báyìí so ọ̀rọ̀ tí mo gbé jáde yìí ẹnìyẹn ó ń ṣàlàyé prógrámù kan tí wọ́n ṣe nílọrin so bóyá síbi fún àwẹ̀ kan ni báyìí pé táìmù tí wọ́n ń ṣe bóyá bí wọ́n january ni january ni so ní lẹ́yìn ìgbà tí afa ẹlẹ́hà ṣe programu tó ṣe tán nípa ọ̀rọ̀ òṣèlú àwọn Ikhwan Muslimun wọn làwọn fẹ́ ṣe rọ́dú ọ̀rọ̀ yẹn wọn á gbé sí adẹ́ta so wọn wá invite gbogbo àwọn afa àdínà náà sí ha so àti afa Dawud Dudu ìgbà tí mo wá rí wọn láti pe Ustaz Dasuki pé ah, mo máa rí nǹkan báyìí ṣùgbọ́n tí mi rú kọ mi ń bẹ̀ ọkàn yìí sọ yẹn fún ọwọ́ ọmọkàn ni mo rí nǹkan báyìí báyìí pé àpò ah, tàfà dúdú ni mo rí yìí so kí ló fẹ́ dé tẹ́ fẹ́ jókòó wà pọ̀ ni à ah, ṣe bóun aláwọ̀ ẹni tó pè wọn náà pè wọn tó pè dé náà pè wọn náà gbé bọ̀ ṣe bẹ́ àwọn wà nípa àwọn òjòkó tí wọn ṣe báwọn náà làwọn òjòkó tàwọn àwọn oníwò tọ́ sí ni wọn ni kí mi náà ti ń bá léwá gan kò bá dáa so wàlọ́ọ̀yì orí àwọn ìfẹ́ mo ti ń tọ́ ẹni tí mo fi wá lọ níjọ́ yẹn nìyẹn bó ìṣeré gángan nìyẹn mo ti gbàgbé àmọ́ ìgbà tí mo ń kọjá lọ ọmọ kan gbọ́ microphone tí south africa ti ń sọ̀rọ̀ mọ́ ara ti pé á ah, yé mo lọ síbi alukọ̀ àwọn mahad tí mo máa ń lọ sátidé so pàtó wá di twelve tí mo ń bọ̀ náà ni mo yà bẹ̀ padà wàláì kò jù bá wọn lọ wíwá tí mo wá bẹ̀ yẹn òun ni ọmọkùnrin yìí ń sọ pé níwá dankaru ni pé ṣètọ́nù lè ní ìbílẹ̀ṣù ní ní kàdáàbù ní ní ṣẹ́dá kan gbogbo àdúrà fàdúnà tí àná mẹ́lẹ́ yìí o wọ́n sì tún ní kò sí jàbàtà fi sùn ní ní kọ́nà kan ní kò sí wọ́n ní gbogbo tí dr fadil ń sọ yẹn kò sí ńlọrin subhanallah dákun ẹjẹ ká bẹ̀rù ọlọ́run ọba o ẹjẹ ká bẹ̀rù ọlọ́run ọba o tọ́ nítorí ń jẹ́ àlàyé tèmi òun náà lélẹ́yìí òkun kálukú tí ó rí ẹni tí ó parọ́ kò rí ẹni tí ó parọ́ mọ́ra wọn báyìí o òbí mi ni ń parọ́ mọ́ afáàlárin ni bí ìmìnì ń parọ́ mọ́ àyàfà Imam Kamaluddin ni so mí ni mo parọ́ mọ́ àfàdàsókè ni sàfàdàsókè ni ọmọ yìí ń sọ pé ó ṣe rọ́ìdù níbẹ̀ wọn ò ti ń sọ pé kò rí sàròyìn sí nǹkan kan so kí ni ò rí mi sí ẹ̀dàkùn fún bídà ni ẹ̀sì lẹ́bàdà àbí kí ni kò rí mi sí sábà bùgẹ́nì jùmọ̀ kí ló ní kò rí wọn sí nǹkan kan táwọn náà bá wáyé gbé bàkẹ́kọ̀ọ́ fún wọn sómi pé wọn ò fẹ́ kán tẹ pé máa fóònù fún wọn ẹ sì ní kò sí jàbàtà gbogbo yín náà lẹ́sìn mọ́ kí ní gbogbo àdúrà tí àlọ́ mọ ọ̀rọ̀ yìí ó pè mí ní ṣèitán ó pè mí ní ìdílés so ẹ sì ní pé kò sí ní jẹ́ tàwọn àfi tú tó wattaqu yawman turja'una fihi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun kó kálukú wa kábẹ̀rù ọlọ́run káwọn pé gbogbo tá à ń ṣe yìí dáwà là ń ṣe o á jẹ́ àbọ̀ fún ọlọ́run ọba ní ọjọ́ kan so kọ́lọ́n ومنك كما دو سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته